tó ti lọ nínú ẹ̀mí àkọ́kùnrin wọn ní àkókò àti ìgbà láti mọ̀ ṣèrántí lókè ìbàdàn àtàjọ ọlọ́mọ ogun ó ti parí ibi tó kó nínú ìtàn ìbàdàn nígbà tó kó ká ìbàdàn mọ́. àti èèyàn máa ń sọ nípa ọ̀rọ̀ ìbàdàn ọ̀rọ̀ òkè ìbàdàn kò ṣeé yọ kó nínú ìtàn ìbàdàn àtàbà wá gbàgbé ẹni pé kì í ṣe ọ̀rọ̀ òkè ìbàdàn nìkan ó ní ó kan ẹgbẹ́ ó fi sí adúpẹ́ lọ́wọ́ lórí ta ní ibà rẹ̀ kan ní ẹ̀nà. òdùà ni wọ́n ti fi àkókò wọn sílẹ̀ wọ́n fi àfin wọn sílẹ̀ láti wá jókòó tì wá ní ìlú Ìbàdàn bí àkọ́kọ́ láti dá wa lẹ́kọ̀ọ́ báwo ni èèyàn ṣe lè máa ṣe nínú ẹgbẹ́ yìí àṣà wà ìṣe wà òfin wà láti pé kó wá bá wa sọ eléyìí ló bá tẹbi ní ọ̀rọ̀ ẹgbẹ́ OPC ẹ̀ lè gbọ́ OPC níbẹ̀ yẹ o gbogbo ọ̀rọ̀ jàgídíjàgan ó ti di kí ó ti di olùtàgé nínú ẹgbẹ́ yìí nítorí ìdánilẹ́kọ̀ọ́ wà a ní àwọn sẹ́mínà irú ẹ̀rọ ìlẹ̀ tó ń ṣẹlẹ̀ ìlú àtẹ̀yẹ tí a pè ní leadership tí ipa rẹ̀ máa rẹra wọn sílẹ̀ láti wá dá àwọn ọmọ ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ wọn lẹ́bi sí àdúrà látara ipa rẹ olódàbẹ̀ ní kó gbogbo tó mọ̀ lọ ní ìlú àrùn ó máa fi yẹn lẹ́nu ìṣòro òkè ìbàdàn nìkan lọ́wọ́lọ́wọ́ tá à ń ṣe òkè ìbàdàn yìí à ń ṣe ọdún Ẹlẹ́dùmarè lọ́wọ́ tá a bá ń sọ nípa ẹgbẹ́ tó ń gbé àṣà ilẹ̀ Yorùbá lọ́dún ẹgbẹ́ OPC ti bá Gani Adams àwa ni à ń promote culture wa ọ̀gá fi yé wa ń pé ẹni tó bá fẹ́ jà fún ìrẹ̀ ó gbọ́dọ̀ ní àwọn ọdún tí ó mọ̀ celebrate àwọn Olúmọlẹ̀ because n ta rí nínú àwọn ìtàn Yorùbá tó ti lọ wẹ̀yìn gbọ́dọ̀ Yorùbá ìṣe ẹ máa rí pé wọ́n máa sọ